أين من الخوارج أين من الخوارج الله والصلاة والسلام على رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أتسلد الله ورسول الله الله الله ara ẹni létí lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣíṣe sọ́lọ́ tó máa ń ba ẹ̀sìn mùsùlùmí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí a kàn ń ṣe ìsìláàmù náà lò kí ló bẹ̀ sì jẹ́ àwájú ẹ̀ ẹ̀ tó bá jẹ́ lọ́ọ̀yà ó máa ń tóun bá ṣe tí wọ́n lè fi gba láìsẹ̀ǹsì lọ́ọ̀yà lọ ó ẹni tó bá jẹ́ dókítà ó mọ tóun lè ṣe tí wọ́n lè fi gba láìsẹ̀nsì ìjẹ́ dókítà lọ́wọ́ wọ́n máa ń mọ̀ dáadáa kódà wọ́n mọ tí wọ́n lè ṣe àwọn dókítà mọ tí wọ́n lè ṣe tó ṣe wípé sálárì ọdún kan wọn ò ní fún wọn wọ́n fún ẹni tí wọ́n sì ṣe látara ẹ̀ bóyá nílé òkèrè ni àbí nínú ilẹ̀ tiwa mi gbogbo fi amọ̀ mọ̀ tí ẹ bá ṣiṣẹ́ nìkan tó bá já kẹ́kọ̀ọ́ àbí ó jẹ́ akẹ́kọ̀ọ́ níbi kan lé ẹ̀kọ́ kan bóyá ẹ yunifásitì or polytechnic ó mọ tó ń lè ṣe tí wọ́n fi lé oko oṣù cgp ò gbọ́dọ̀ dín ní one bí ẹ one point five níbo mi kò gbọ́dọ̀ dín bẹ́ẹ̀ ní two consecutive semester tó bá ti ṣe bẹ́ẹ̀ báyìí òun lọ nìyẹn gbogbo akẹ́kọ̀ọ́ ló máa ń mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ kí ló léwu kúrò nínú Islam kí ni nǹkan tó ṣe pé tóun bá ti ṣe báyẹn ni òun ti bàjẹ́ kò mọ̀ tó yóò máa kírun lóòótọ́ yóò máa gbààwẹ̀ lóòótọ́ ó lè lọ Mọ́kà lóòótọ́ ṣùgbọ́n gbogbo ìṣesí ẹlẹ́bọ pátá àti ọ̀rọ̀ ẹbọ pátá àti ìròrí ẹbọ pátá ààrẹ ló wà. ẹgbẹ́ àpèjúwe ẹni tó lọ sí Madina tó wá sọ pé rẹ ànábì ràn mí lọ́wọ́ bóòlù ṣe rí wọn lọ ni ó fẹ́ lọ sí hajj ni ó ó wá Madina wọ́n sọ fún wípé ibi tí wọ́n ti ànábì sí ni sallallahu alaihi wasallam aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam nígbà tí ó débẹ̀ sálámà ni wọ́n ní kó ṣe o máa ṣe sálámà sànàbí sallallahu alaihi wasallam àti máa ṣẹ̀ṣẹ̀ láti fànàbí sallallahu alaihi wasallam iṣẹ́ olóore ni o tẹ́yìn bá jókòó bí ní àlékún ọ̀dọ̀ tó bá ṣàṣà láti fànàbí sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé ọlọ́wọ́n bó sọ fún àlẹ́ kàkà tí ó sọ fún ànábì sallallahu alaihi wasallam pé lágbájá ọmọ lágbájá sàkàlà tù fún so nǹkan tó dára ní sàkàlà tù ṣùgbọ́n àgbà tó wá dé màdínà látara pé kò máa ń tó tó lé mùsùlùmí kúònú ẹ̀ ló bá ń sọ pé à ẹni tó ń wà lálẹ́ kú ọdún tó ń ta sàkàlà tù tí wọ́n ń dá ọkọ̀ òun fún kóńkù kú bí léèrè bùkátà òun máa ta òun ànábì bàjẹ́ ń dínkù ní ìsín o ànábì fún mi lálàáfíà o gbogbo àwọn kan pátá ẹbọ ni ó sọ àyàn ní kèfèrí ó sọ ọ́ di ẹni tó yẹ ká lékòó Mẹ́dínà ga ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn àbìkítà láti mọ kí ló bẹ̀sẹ̀ wa jẹ́ àbìkítà láti mọ kí ló bẹ̀sẹ̀ jẹ mọ́ mi lọ́wọ́ àmọ́ ewé tá a fi máa ń pẹ́ ẹ̀kọ́ tó yẹ pé tí ewé yẹn tí ẹ̀kọ́ yẹn bá jùjọ́ méjì lọ yóò ba ẹ̀kọ́ yẹn jẹ́ àmì tó lè jẹ́ pé ọ̀fẹ́ kankan ewé yẹn ẹ̀kọ́ yẹn ò ní sí ìbàjẹ́ tó àmọ́ ewé ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá pín ẹ̀kọ́ sínú ewé eléyìí jọ́ mẹ́ta kò ní bàjẹ́ ẹ̀gbọ́n tá a bá pín ẹ̀kọ́ sínú ewé eléyìí kódà ó lè lójọ́ méje tí ò ní sí ìbàjẹ́ àmọ́ o tá a bá ṣí ẹ̀kọ́ báyìí tó bá ti bàjẹ́ a ò ní wulẹ̀ pọ̀ kódà ní pé wọ́n ní ah, eléyìí ti yan yèké kódà yèké tún lóríṣiríṣi ó ní bí ó ṣe yan yèké wọ́n sọ pé a ah, ó ṣe é túnṣe wọ́n ní ẹ fọ́ sómi ó ṣe é mu lẹ́kọ̀ọ́ ẹ mọ́ tù dànù ó sì ní bí ó ṣe rí wọ́n ní a ah, eléyìí kò kódà kò sí fọ́ sómi pé omi ń gbóná àbí ẹrù ẹ̀wù atúmọ̀ bá tún ṣe tún ṣe. tó a máa ń mọ in tó ba nǹkan jẹ́ ó wá ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ kí ló bẹ̀rẹ̀ àwọn jẹ́ ó lè jẹ́ bàbá mi ní o lè jẹ́ lè mọ̀ mú o ó lè jẹ́ dàdá ní o yóò sì máa ṣẹ̀bọ̀ ọ̀ṣẹ̀bọ̀ ni ó jẹ́ tó bá ti dìde ńlẹ̀ ẹbọ àbí nídìí ẹbọ tàbí tàbí nídìí ọ̀rọ̀ ẹbọ yóò tún wá sọ pé àṣàdùn aláìláìlálá àṣàdùn aláìláìlálá tó bá tún ti parí gbà ìdí ẹbọ ló tún lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò bìkítà láti mọ̀ láti kẹ́kọ̀ọ́ kí ló bẹ̀rẹ̀ sí mùsùlùmí jẹ́ eléyìí ló fa pé ká ń ra wa létí àwọn nǹkan aburú yìí ó dàbí ká sọ wípé àwọn èèyàn ò mọ kí ló máa ń fa aáyán wọlé tàbí kí ló máa ń fa ejò nínú ilé kò mọ̀ òun àtejò náà jọ ń sùn náà jọ ń jí kò sì mọ̀ tẹ̀lé tó bá wá lẹ́nu tó máa ń tòsí yẹn ò pé sákèésì kí ni yóò sọ pé ni ẹ jẹ́ fóun yóò lọ ta ọ̀fìn ẹbọ burú jẹjọ lọ ẹbọ burú jẹjọ lọ tó bá ti pé wáàsí kan wà tá a gbọ́dọ̀ máa ṣe lójoojúmọ́ tá a ní ìtẹnu kó bẹ́ẹ̀ tá a fi máa rárá wa létí lójoojúmọ́ ó ní wáàsí lórí kíló bẹ́ẹ̀ kẹ́sìn wọn mọ́ bàa bàjẹ́ torí pé ẹ̀ńtẹ́sìn ẹ̀ bá ti bàjẹ́ àtayé àtọ̀run ẹ̀ ló ti bàjẹ́ yẹn ẹ̀ńtẹ́sìn rẹ̀ bá ti bàjẹ́ àti ayé àkọ́wọ́ ló ti bàjẹ́ tó wọ́n ní bùkátà ká máa sọ lójoojúmọ́ àbí èrò bùkátà ọ̀pọ̀lọpọ̀ supermarket ẹ̀ ń wo yẹn ojoojúmọ́ náà ń sàkáǹtì tí wọ́n bá sàkáǹtì lọ́sẹ̀ kan bóò ní business ó ṣe rí supermarket ẹ̀ sàkáǹtì lọ́sẹ̀ kan kílẹ̀ ẹ́ lójoojúmọ́ ẹ̀sìn wa lẹ́ńgẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn ní bùkátà ká máa yẹ̀wò lóòrèkóòrè ṣé kò tí ì bàjẹ́ o rẹ̀ ń tó bá kú tẹ̀sìn ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run yóò bá pàdé fìdá owó ogójì ò lè ràn lọ́wọ́ ẹ̀tẹ́sìn ti bọ́ mọ́ lọ́wọ́ kó wá kú ẹ wá lẹ́sẹ̀ fìdá òfin kí lẹ́ ń fàdá ìtumọ̀ fìdá òní ìbọ ìbọ ìtúwúlẹ̀ ìtúwúlẹ̀ kí lè fẹ́ túlẹ̀ lọ́rùn ẹni tó ti gbẹ́ bọ́ lọ́wọ́ ìdá ogún ò lè ràn lọ́wọ́ ntí ó jẹ́ kí àdúrà àwa mùsùlùmí tá a bá ṣẹ́kù fún òkú ó ràn òkú lọ́wọ́ ni pé tí ò bá ṣẹbọ àti iṣẹ́ kèfèrí sọ́lọ́run nínú ẹrù tí ẹrù yẹn dì kó tó kú láyé tíṣẹbọ sọ́lọ́run bá ti wà ń táwọn àfáà bá ń tàn ọ́ jẹ tí wọ́n ń tàn àwọn ọmọ rẹ̀ jẹ sí àwọn òṣèlú dọ́ọ̀mù wọ́n kàn tán ọ̀jẹ̀ ni o ìwọ gangan ti bà ọ́n tiẹ̀ gan jẹ́ kó tó lọ nítorí náà pàtàkì ó ṣe pàtàkì fún gbogbo wa pátá ká mọ kí ló bẹ̀ sí wa jẹ́ ká lè bá a máa sá fún un ẹni tí ò mẹ́ni tó bẹ̀ sí ẹ̀ tí ò bá múra yóò kó sí o tòmátòmá tó bẹ̀ jẹ́ tòmá àti wá mẹ́nu bà ẹbọ kí ni ìtumọ̀ ẹbọ kí ni ìtumọ̀ àṣírk kí ni ẹ̀ka tí ẹbọ pín sí adiwa ní wípé ẹbọ pín sí méjì kó àṣírkù alakbaru àti àṣírkù asghar ẹbọ ńlá ìyẹn gangan ló gbéyàn kó rẹ àti àṣírkù asghar ẹbọ kékeré òun máa ń ba kàtẹ́yìn bá ṣé ètò bá kó sí òní ó bàjẹ́ ṣùgbọ́n ẹbọ ńlá gbogbo sẹ́yìn ni ó bàjẹ́ pátá ẹbọ kékeré bóyá yẹn kí ẹrù lónìí lẹbọ kékeré wọ irun tó kí n bá gbé ìrìn àdìgá ni ó bàjẹ́ ṣùgbọ́n ẹbọ ńlá gbogbo sẹ́tọ́ ti ṣe wọ̀ láéláé ni ó bàjẹ́ ara àwọn ìyàtọ̀ tó wà ní láàrin ẹbọ ńlá àti ẹbọ tó kéré sí òun àtijọ́ wa níwèé wípé àwọn yàtọ̀ sí àwọn ìyàtọ̀ láàrin àwọn ẹ̀bọ oríṣiríṣi dáàkà bíi márùn àti mẹ́fà gbaná àwọn nǹkan ìlẹ́wà láti máa ń dá ẹ̀bọ ọmọ àti mú mú mú bíi márùn láti mú bẹ́ẹ̀ àrùn àwa létí márùn yẹn àwa fi méjì kú lónìí ṣáàlù á fi ọ̀rọ̀ lórí ẹ̀bọ ṣíṣe yẹn á fi ṣẹ́gbẹ̀ kan pẹ̀lú gọlọ́hún tó bá dọ̀là á sọ̀rọ̀ lórí kúfù ṣe kẹfẹ́rí sọ́nà òtún yàtọ̀ díẹ̀ àmẹ́nuba yàtọ̀ díẹ̀ tó wà láàrin wọn inṣàlá lónìí tọ́lọ́ máa yọ̀dá ìyàtọ̀ díẹ̀ tó wà láàrin ìṣẹ̀bọ sọ́lọ̀ àti ìṣèkèfèrí sọ́lọ̀ ẹ̀bọ àti kókò àṣẹ àti kókò ìyàtọ̀ díẹ̀ wà láàrin méjèèjì àmẹ́nuba inṣàlá kí ni àwọn nǹkan tí a sọ pé a fi máa ń dá ẹ̀bọ ọmọ àti mẹ́nubà wọn o àkọ́kọ́ ní ẹ̀ ó ní pé kúlù mà sábàtà annahu ibadatu lillah fasarfuhu li ghayri llahi shirku kúlù mà sábàtà annahu ibadatu lillah fasarfuhu li ghayri llahi shirku gbogbo tó bá fẹsẹ̀ múlẹ̀ ní kíní ìdọ́nu ní kọ́lọ́ kéèyàn dojú kan yẹn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sọ́lọ́ ẹ̀bọ̀n irun ní ìsìn ìjọsìn ní kọ́lọ̀ bí ẹ bá kí irun fún nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ ó ti ṣẹbọ bíi ìmọ̀ forí kalẹ̀ tàbí forí balẹ̀ fún òsì ẹ̀bọ ni kullu ma sábàtà annahu ibadatu lillah gbogbo nǹkan tó bá fẹsẹ̀ múlẹ̀ kíní ìjọsìn ní fọ́lọ́run kéèyàn dojú nǹkan yẹn kọ nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ ni gẹ́gẹ́ bí ìmáa dùn nǹkan ìmáa dùn nǹkan ní ìsìn ìjọsìn ẹ̀rí ọlọ́run ní ọ̀sán lè lè rọ̀ síká wà ní ha kí n fọlọ́run tó sì dúró mú dúró fọlọ́run tòtò bá di àsìkò ilé á dúró fọlọ́run tá bímọ á dúró fọlọ́run tá a bá á dúró fọlọ́run gbogbo ìdúró fún ọlọ́run ìjọsìn rẹ̀ bí irun náà tábà du ẹran fún nǹkan mi ẹ̀bọ̀ tí wọ́n bá sọ fún ọ wípé nǹkan kan ń dààmú rẹ láti ilé rẹ kí láwọn àṣẹsí ṣé bí yorùbá ṣe máa ń bèèrè nǹkó kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ ìbáyìí ẹ bá wádìí ó ní kí wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn babaláwo nìyẹn ṣùgbọ́n bí ó ṣe sọ ni ẹ bá wádìí rẹ àwọn èèyàn sọ fún pé yóò lọ du ẹran ní orúta báyìí tó o bá ti bú ẹran bẹ̀ tètè rí ní ọ̀ ọ̀sẹ̀ bọ́ ní ọ̀ ọ̀sẹ̀ bọ́ ní ọ̀ kullu ma thabata annahu ibadatu lillah wa tarkuhu li ghayri gbogbo nǹkan pátá tó bá ti fẹsẹ̀ múlẹ̀ kékeré ní ìjọsìn ní fọ́lọ́run kéèyàn ó dojú nǹkan yẹn kọ nǹkan ní ìyàtọ̀ fọ́lọ́run ẹ̀bọ ni àpẹẹrẹ tá a tún lè mú wá ní àdúà olúwo bá dẹ́dá nìkan la máa ń dojú àdúà kọ ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run jẹ́ kí n máa ta ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run ṣe mí lọ́rẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run jẹ́ kí n pẹ́ láyé tí ẹ bá dojú ìmọ̀ béèrè báyìí ní nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ẹ̀bọ̀n ni kí ló fà àdúà ti ṣe ìjọsìn ni fún ọlọ́run nìkan ìdojú ẹ̀kọ́ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run nìkan yìí ẹ̀bọ ni tẹ́pìlẹ̀ iye wa kullu ma sábàtà annahu ibadatu lillah gbogbo tó bá fẹsẹ̀ múlẹ̀ kékeré ìjọsìn ni fún ọlọ́run ìdojú nǹkan yẹn kọ nǹkan míì yàtọ̀ sọlọ́run kí ni ẹ̀bọ ọlọ́run kò ṣọ wa ó láwàá inú ẹbọ àti tó súnmọ́ àlùkò ìdọ̀tí sáànìyà àti sọ eléyìí náà tẹ́lẹ̀ o àwọn awalé sí ni. láyà tàhàkọ́kù tọ̀hídù ilá bìlkúfrì bìtọ̀gù láyà tàhàkọ́kù tọ̀hídù ìgbọ́lọ́ọ̀bá gbọ́ lọ́kàn ṣoṣo láyà tàhàkọ́kù kò lè jódodo fún ẹnìkan ẹnìkan ò tí ì lè gbọ́ lọ́ngbọ́ lódodo ilá bilkufri di tọ̀gù àyàfi kó ṣe àgbàgbọ́ sí àwọn nǹkan míì táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ àwọn kan wà táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ ó pọ̀ bí Ọbàtálá bí Ọ̀ṣun Òṣogbo bí Òkè Ìbàdàn bí Ògún bí Ṣàngó bí Ọya àti gbogbo àwọn nǹkan tó jọ ọ́. gbogbo àwọn nǹkan yìí tí èèyàn ò bá ṣe àìgbàgbọ́ sí wọn tí èèyàn ò bá pa wọn tì kó wọ́n gbà wọn gbọ́ ìgbọ́ gbọ́ rẹ̀ o ìgbà tí gbọ́ tó pé ni ó gbọ́ ó sì sí gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ ìmí ìtúwà táwọn èèyàn jọ fìn fún yàtọ̀ sọlọ́run ẹlẹ́ni ń bọ ara rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ń kúrò àná ara rẹ̀ ló ń bọ kò sí ọlọ́run kò sí kankan yóò lòun ò lẹ́sìn gbígbà ara rẹ̀ ló ń sìn ẹni tí ò lẹ́sìn ara rẹ̀ ló ń jọ fìn ẹrù dáadáa tẹ́lá tí gbọ́dọ̀ nìkan lọ pé wọn ò kankan àtẹ̀sí kírísítẹ̀ àtẹ̀sí islam àtọ̀tẹ̀bọ̀ owó ṣe kankan ìwọ lọ́lọ́ọ̀ ara rẹ̀. ara rẹ̀ ló ń jọ́sìn fún ìyẹn ni pé ìtìfẹ́ inú ẹ̀ bá fẹ́ ni ó ṣe ara rẹ̀ náà ló sì fẹ́ tẹ́ lọ́rùn irú ẹni báyìí kó wá sọ pé òun tún gbọ́ lọ́ngbọ́ ó ò lè gbọ́ lọ́ngbọ́ ìgbọ́lọ́n bá gbọ́ òpè fún ẹnì kankan àyàfi kó ṣe àìgbàgbọ́ sí àwọn nǹkan míì tí àwọn èèyàn jọ́sìn fún ìyẹn ni túmọ̀ la ilaha illallah tàbá ògbólóhùn la ilaha illallah á rí pé la ló ṣàbẹ̀rù ẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo wa la mọ̀ túmọ̀ la bá ẹ tí ò lọ́lé kí ó gan mọ̀ túmọ̀ la ànáfíù ni wọ́n máa ń pè kíkọ̀ nǹkan kíkọ̀ nǹkan kéèyàn pé a ah, kò rí bẹ́ẹ̀ rẹ̀ èèyàn kọ̀ pé ìjọsìn tọ́sìn kankan míì èèyàn kọ̀ nkankan míì ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn èèyàn gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ tí gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ tí gbọ́lọ́ ọba gbọ́ rẹ̀ lọ́kàn ṣoṣo kó lè pé èèyàn ò lè sọ pé òun gbọ́lọ́ gbọ́ lọ́kàn ṣoṣo kò wá kò wá ṣe àìgbàgbọ́ sí àwọn nǹkan tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ Allah ni wà máa ń yà fóòrù bí tọ̀gbò tẹ̀lé ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ sí gbogbo nǹkan tí àwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ wáyé omi ìbìlà tó wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lójú ṣẹ́sì ni kò sí imán ìgbàgbọ́ ò ní pé àti pé ní tí wọ́n ń sìn yẹn ó kọ́kọ́ pé ikú sí ó kọ́kọ́ gbà sẹ́gbẹ̀ẹ́ kan náà tó omi ìbìlà ó wà fi ìgbàgbọ́ nínú ọlọ́ọ̀bọ̀ ọba dẹ́dà ọkàn ṣoṣo rẹ̀ ó wà fi rílẹ̀ ìgbọ́lọ́ngbọ́ lọ́kan ṣoṣo kò lè rinlẹ̀ kò lè jódodo kò tí ì pé pàápàá kò lè jẹ́ títẹ́wọ́ gbà àyàfi wípé bíi kófìrí bíi bẹ̀tọ̀ọ̀gù a ṣe àgbàgbọ́ sí gbogbo àwọn kan yòókù yẹn àwa ò lè gbọ́ ara gbígbọ́lọ́ngbọ́ ni pé àní gbà yẹn gbọ́ ìgbọ́lọ́ngbọ́ rẹ ò ní pé àfi má gba àwọn èèyàn yẹn náà gbọ́. sọtẹ́nì kan bá wá sọ pé ẹ gbọ́dọ̀ ṣe tuntun àwa ọgbà yẹn gbọ́. ara ìgbọ́lọ́hún gbọ́ ni pé a gbọ́dọ̀ ṣe àìgbàgbọ́ sí tẹ̀sẹ̀ àgbàgbọ́ kò sínú gbàgbọ́ tiwa bẹ́ẹ̀. wọ́n ń dá ohun eégún nínú ilé sẹ́yìn ò ní í dá ní àwa ti gbọ́ lọ́hún gbọ́ kí ni túmẹ̀ ẹ̀ bá ti gbọ́ lọ́hún bá gbọ́ kì í tún ṣe kí ni kì í tún dáwó o eléégún kì í tún dáṣọ eléégún kì í tún dáṣọ ọ̀ṣun ẹni tó bá ti gbọ́ lọ́ngbọ́ kì í tún dáṣọ ọ̀ṣun mọ́ ẹ̀rí tí wọ́n bá ń ṣọ̀ṣun mo ti rí rí ní o mo ti rí rí ní o níjọ́ jímọ̀ àwọn kan tó wá kí jímọ̀ jímọ̀ rọlẹ́ kí jímọ̀ irọ́ ẹ̀ ń tara yín jẹ ni kò sí jímọ̀ fún yín torí pé ẹ̀ ti ṣe àìgbàgbọ́ sí ẹ̀bọ bá gbogbo omi kò yòówù tẹ ti wá lórílẹ̀ ayé tẹ wá sọ̀ṣọ̀gbọ̀ tẹ wá tún kí jímọ̀ ẹ̀bọ ló gbé wá ṣé irun jímọ̀ lẹ wá kí lóṣogbo ìrìn ẹ̀bọ lẹ́rìn tẹ́ ẹ̀ bá tí tù bá tẹ́ ẹ bá padà lọlé lẹ́yìn jímọ̀ tẹ́ ẹ kírun mọ́tò bá fa yín iná lẹ́wọ̀ jáhàdù námà inú ẹlẹ́sìn máa gbégbére kí ló fà ẹlẹ́wọ̀ ni kí ló lè ta àtúntò pé ẹlẹ́wọ̀ ni ìdí ẹ̀ ní wípé èèyàn ò lè jẹ́ olùgbàgbọ́ tó gbọ́ lọ́ngbọ́ lọ́kàn ṣoṣo àfi kó ṣe àìgbàgbọ́ sí gbogbo ẹbọ pàtà. tó pẹ́ẹ́ sọ pé ẹ̀rọ ni kò sí gbọ́lọ́ngbọ́ fún yín ọ̀sẹ̀ bọ́ ni yín eléyìí jẹ́ nǹkan ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì láyà tàhàkọ́kù tọ̀hídù ilá abẹ́lẹ́kọ́fúrì ìtọ̀wò ìgbọ́lọ́ ọba gbọ́lẹ̀ ọkàn ṣoṣo kò lè tí ìjódodo kò lè tí ìjó òun o kò lè tí ìmúnádóko fún ẹnì kankan o àyàfi kó kọ́kọ́ ṣe àìgbàgbọ́ sí gbogbo tí àwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ kí wọ́n pè é pé àlèmọ́mù ẹ̀yin yóò bá wá tó bá tẹjọ́ láìpẹ́ àwọn àbáwọn jẹjẹrẹ sọmọ náà wà wá bẹ́ẹ̀ náà àwa ti gbọ́ lọ́hùn gbọ́ kí ni túmẹ̀ ẹni tó bá gbọ́ lọ́hùn gbọ́ kì í tún ṣe irú ìtẹ́gbẹ́ wá sí wọn irú ẹ̀pọ̀ lẹ̀ Yorùbá irú ẹ̀pọ̀ ọlọ́run kò foríjì wá kó yà wá ya ẹbọ o ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a fi máa ń dá ẹbọ mi dá ẹbọ mọ̀ tàbí ń tó ní í ṣe pẹ̀lú ẹbọ àṣekù yakunu bilqalbi walqawli walamal ẹbọ a máa jẹ pẹ̀lú ọkàn yẹn a máa fọkàn ṣẹbọ o yóò kírun lóòótọ́ ṣùgbọ́n ọkàn rẹ̀ gbá táwọn ẹlẹ́bọ ń sọ ó gbàgbọ́ ó kírun o onírúgba ọ odébìlà ọ owó jàlábíà ọ àbí kódà ọtún lè wà lùkíbà kódà ọtún jẹ lè máa ń fojú tó wé láwà ṣùgbọ́n gbogbo ọkàn ẹ̀ pátá kò sí táwọn ẹlẹ́bọn sọ ohun tí ò gbàgbọ́ ẹ jẹ́ fún alákòóbè lánàá wà níjókòó kan ẹnìkan sọ wípé àwọn ẹlẹ́bọn wọ́n ń kọjá lọ àáfàá tó ṣe wá sí lọ́wọ́ wa ń sọ pé àwọn ẹni tí ọlọ́run bá gbé ètò ayé fún nìyẹn o ta ni ta làáfàá yìí ẹ òun àti wọn kankan náà ni wọn ẹlẹ́bọ lòun náà ọlọ́run gbé ètò ayé fún wọn ẹlẹ́bọ ni ọ ẹlẹ́bọ ni ọ tó tí rẹ ní sọ fún ọ ẹlẹ́bọ ni ọ àwọn mùsùlùmí tó wá ń bá sọ̀rọ̀ kí làwọn jẹ tẹ́tí rí nìyí ó sì jẹ́ pé irú àwọn ìtanijí ó ṣe pàtàkì púpọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí wọ́n parí aláwọ̀ àkùpà tó ti pẹ́ lẹ́bọ ni wọ́n aláwọ̀ àkùpà ró ẹbọ lẹ́ sọ ẹlẹ́bọ ni ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n náà ń gbọ́ débi kẹ́ pa ẹbọ tì ẹni ò bá gbọ́ náà bá gbọ́ débi kó pẹ́ bọ́ tì àfáà ni lè mọ́mù ni wọ́n ní wọ́n tún ní baba kékeré kan ní ilé ẹlẹ́bọ lò náà ẹlẹ́bọ lẹ́ńtẹ́ pé láàfà ẹlọ àdúgbò yẹn ẹlọ wò wọ́n wọ́n kú bẹ́ẹ̀ ó wọ jàlábí àti kìtọ́ ìṣòkòtò sọ́ká pàǹtì ó pàtó ṣùgbọ́n àlọ́wọ́ gbọ́ ẹ mọ bí wọ́n ṣe máa ń ṣe ẹlẹ́bọ ní gbogbo wọn pàtó ìgbàgbọ́ nínú ọlọ́run ní ọba ọ̀kan ṣoṣo kò lè pé àti kápá gbogbo nǹkan tó ń jẹ́ ẹbọ sí o lè jẹ́ mòmí ní lódodo kó o tún jọ́sẹ̀ bọ̀ ìjọ́sẹ̀ bọ̀ yìí àwa máa wá pẹ̀lú ọkàn ó túmọ̀ sí pé ó lè mọ́ ní bàbá kékeré ńlé o ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ó ṣe déédéé ìgbàgbọ́ àwọn èèyàn yẹn lórí ẹbọ wọn ẹlẹ́bọ lòun náà bẹ́ẹ̀ ìṣẹ́bọ sọ́lọ̀ a máa jẹ́ pẹ̀lú ẹnu irú ẹni tá a sọ pé ń ṣe wáàsí tí wọ́n ń pè láàpá ọ̀ ní ìsìn irú tó sọ wípé ẹ wo àwọn ẹni tọ́lọ̀ ń béèrè ọ̀rọ̀ ẹ̀bọ ni bẹ́ẹ̀ ni ìṣe tí ẹ̀bọ náà wà ìyá máa fọkàn ṣẹbọ ìyá máa fi ẹnu ṣẹbọ ìyá sì máa fi ṣe sí ṣẹbọ ẹlòmíì wà rẹ mẹ́tẹ̀ẹ̀ta ni ó pè lára rẹ ẹlẹ́bọ pọ́nbélé mùsùlùmí ni ó ó ń kírun ó aláàjì ni ó ó lọ mọ́ká ó ó lọ múmúra ó ẹlẹ́bọ ni ọlọ́run tó yà wá yà ẹ lọ àṣírkù yakunu bilqalbi walqawli wal'amali biljawari ẹbọ ṣíṣe sọ́lọ̀ yakunu bilkọlù a máa jẹ́ pẹ̀lú ọkàn o wọlkọ́ù a máa jẹ́ pẹ̀lú gbólóhùn ẹnu o wọlámẹ́lì bìlìjọ́wárì a máa jẹ́ pẹ̀lú fífi eríkèríkè ara ṣe o wọléyìí sọmọtọ sọrọ alálẹ àti kọọdì fọkọt kì ṣe inú gbàgbọ́ nìkan o. lẹ́bọ wà o kì í ṣe ẹbọ gbàgbọ́ nìkan o kì í ṣe ẹbọ ọkàn nìkan o ẹbọ a máa wà lọ́kàn a máa wà lẹ́nu a máa wà nínú ìṣesí nǹkan tí èèyàn ó fi eríkèríkè ara tí ó fi ṣe ọlọ́run kó jọ kó yà wá ya ẹbọ. ìkẹ́ lẹ́ẹ̀kẹta kó lẹ́ẹ̀kẹrin. kó ẹlẹ́ẹ̀kẹrin kúlù màkánà ihe nàdíyàtù lillah subhanahu wa ta'ala wa huwa gbogbo nǹkan tó bá kó wíwá orogún pọ̀ mọ́ sínú ẹ̀bọ nìkan yẹn gbogbo nǹkan tó ṣe wípé ó kó orogún pẹ̀lú ọlọ́run sínú ẹ̀bọ nìkan. èyí ó ṣe nǹkan ṣùgbọ́n nǹkan yẹn nínú ẹ̀ ìwé orogún pẹ̀lú ọlọ́run wà ní ẹ̀bọ ni bíi síso ndè mọ́dì nígbà tó so onídè mọ́dì o kí ló ń rò ó yẹn yóò dáàbò bò ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ti kó ìwà lórí dáàbòbò bẹ́ẹ̀ ni onífúnpá bẹ́ẹ̀ ni ẹni tó so nǹkan mókè lébé a kò ní jẹ́ kó wọ́n kú ọlọ́run nìkan ni ìjẹ́ ká kú ọlọ́run nìkan ni ó jẹ́ ká kú ọlọ́run nìkan ni ó jẹ́ ká kú ọlọ́run nìkan ni ò ní jẹ́ ká kú sísọ. àsokọ́ yẹn ó ti kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sínú lọ́nà o ta ni ó sọ fún wa nítorí wípé ó ti kó gbàgbọ pé nǹkan yẹn ò ní jẹ́ kó òun kú sínú ìyẹn ni wípé ó ti sọ nǹkan míì ó ti so mọ ọlọ́run lábara pé ọlọ́run nìkan ni ó máa ń fa ikú ọlọ́run nìkan ni ó pa wá. ọlọ́run nìkan ni ó jí wa òun nìkan ló kúkú dá fún wa lẹ́mìí àbóun nìkan kọ́ ló dá fún wa lẹ́mìí ni ó ṣe wá lè jẹ́ pé lòmíì lè dá wa pa láì jẹ́ pé àsìkò wa ti tó tọ́lọ́run sọ pé ọ̀ya kú lè kú tí lágbájá bá fi fìyàn ọ́ ń kú tí làkàṣèdè bá ti yàn ọ́ ń bọ̀n bá yàn níbọn kú kú tó bá ti fẹsẹ̀ kọ kú tó bá ti sùn kú tí nǹkan bá bá ti tẹ̀lẹ̀ ìyẹn lànà mi fi sọ fún wa sọlọ́lọ́ ẹn tó pa tó bá ti tẹ́wọ́ pò díẹ̀ ni ẹn tó pa òun náà kú mo ti gbọ́ rí dáadáa ẹni tó fẹ́ gún ní nǹkan tó yẹ rí báyìí nǹkan yẹn ò kàn ó ó sì bá bẹ́ẹ̀ lọ ọ̀lẹ́ ó sì kú ó ní ẹ̀jẹ̀ ẹ̀gbọ́kè ní ìbẹ̀rù ló pa. tó bá ti pé nǹkan yẹn bá ni wọ́n sọ pé tó gún ló pa tó ta ló pa nígbà tí wọ́n gún àdìgbà tí wọ́n dé wàlá ọlọ́ọ̀ni máa ń pààyàn ọlọ́ọ̀ni gbogbo tí wọ́n ti ṣe fún ẹnìkankan rí tó ti pa wọ́n ti ṣe irú ẹ̀fẹ́ lómi tí ò kú. tó bá ṣe pé ìbọn ni wọ́n ti yìnbọn mẹ́lòmíì lọ́kàn báyìí kò sì kú mo ti fojú ara mi rí báyìí rí ní national eye center ní Kaduna kódà ẹ̀mọ ẹni náà dókítà tó ṣiṣẹ́ náà wọ́n yìnbọn fún ẹnìkan lójú báyìí ọta àbá ń wọnú ojú ẹ̀ lọ báyìí ọta ìbọn mo rí ẹni náà báyìí mo rí kan tó ṣiṣẹ́ fún mo rí ńgbà tá a ṣiṣẹ́ fún tán wọ́n lọ yọ ọta ìbọn yẹn kúrò níbi tó lọ dúró sínú ọpọlọ wọ́n yọ kúrò bẹ́ẹ̀ mo wá bí mo ní ṣe yóò rí náà ó ní ìbọn yẹn ò fọ́ ojú yẹn lu ọba dẹ́dà inna rabbaka fa'alun lima yurid ẹlòmíì sì rè ọwọ́ kìí ṣe apá ọwọ́ báyìí lè bọ́ ti bá yóò sì kú gbogbo nǹkan tí wọ́n ti ṣe fẹ́ nìkan tó ti kú rí wọ́n ti ṣe fẹ́ lómi ìrítẹ́niyẹn òkú o táwa ló máa ń pààyàn ẹni tí wọn ò fọ́ọ̀kàn sí nǹkan kan ò ṣe é kàn. ẹ̀gbọ́n ìyá tó bí mi kú níbi ọ̀sẹ̀ kan sísè ìyá yẹn kan wẹ̀ tán o ìwẹ̀ garawa méjì garawa kan omi gbóná garawa kan omi tútù làwọn ọmọ wọn fi wẹ̀ wọ́n ti dàgbà ninety six ni wọ́n wọ́n wẹ̀ wọ́n wẹ̀ ìyá náà dáadáa wọ́n nù lára ó sì bọ̀ sórí bẹ́ẹ̀ báyìí ìjókòó náà ló wà lórí ìjókòó tó ti jókòó náà ló ti ṣe báyìí tó ti kú lẹ́yìn ìgbà tó wẹ̀ àwọn wẹ̀ ó ara tutù ẹ mọ bí wọ́n ṣe máa ń wẹ̀ àgbàlagbà wọn wọn ní kẹ̀kẹ́ ó sì jókòó bá ó sì kú ẹnìkan kan ò gbálẹ̀ ẹnìkan kan ò yín mọ́mọ́ orí ò fọ́ inú ò dún ara ọ̀rẹ́ tẹ ò dún <laughs> ó jẹun tá ó lọ wẹ̀ wọ́n gbé wọn lọ wẹ̀ ẹni tó wẹ̀ wọ́n ó sọ fún mi pé òun ò jí ìrírú ẹ̀ rí òun wẹ̀ tán báyìí òun sì nu wọn lára òun gbé wọn sínú yàrá òun fún wọn ní pọ́dà ibi tó ti ń tu iye kó pa wọn ní ara gbogbo tán fi ń para nǹkan kan ìmí wọn kà bẹ̀rẹ̀ sí jẹ́ǹdì ni wọ́n sì kú síbẹ̀ táyì eléyìí ẹnìkan kan òyìnbọn pa ọ ẹnìkan kan òyìnbọn gángan fún wọn ta ló pa olú ọba dẹ́dà ni tó fún lẹ́mí ló fún gbogbo wa lẹ́mí o náà ni ó pa wa tó ṣe wá lè jẹ́ pé gbẹ́kú ni èmi ò ní jẹ́ kí wò ó. nínú ìmọ̀ ntẹ́yìn náà máa ń pa Yorùbá ilẹ̀ Yorùbá tí wọ́n lè ṣe gbẹ́kú ni láì pa nǹkan ó kọ́kọ́ pa nǹkan náà ìwọ ò fẹ́ kú kọ́kọ́ pa nǹkan náà ètò ìgbẹ́kú ni gan kú ni. wọn náà ń bọ̀ wá kú ń bọ̀ wá kú ìnáka dájúdájú kú tá a bá tí àsìkò rẹ bá tó tó bá kú Ọlọ́run ló pa ọ́ tòṣùgbọ́n tó gbé pé o kí n tó ń sọ ni pé kíníyàn ni ó mọ̀ ṣẹ́ kù Ọlọ́run nìkan sì ni ọba tó ó ti wá ń gbógo ṣíṣẹ́ kù fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ìyẹn ni wọ́n ti sọ fún wa wípé kúlù màkánà fi ìnàdí yẹsùn lìlà gbogbo ohun tó bá ti kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sínú nǹkan yẹn kí ni ẹ̀bọ ni súyẹ wà bí ó ṣe lè jẹ́ pé èyàn ó ṣe nǹkan ṣùgbọ́n tí èyàn ṣe yẹn ó ti kó sínú pé ẹni yẹn ti ń wá orogún pẹ̀lú ọlọ́run bóyá nínú òròrí ni tàbí nínú ìsọ̀rọ̀sí ni tàbí nínú nǹkan tó ṣe pẹ̀lú iṣẹ́ ẹ jẹ́ kí n fún alápèjúwe mi ó mẹ́nìkan ó máa ń fail exam gbàtà wà school sísà ni ó ó lo jilbab látòkè délẹ̀ o ṣùgbọ́n máa ń fail lèmi sọ fakọ́lítì tó wà ẹnìkan tí wọ́n ń pè láǹfà wá sọ fún wọn ṣẹ́gbọ́n tí wọ́n ọ̀ṣẹ̀bọ ni wọ́n ń pè láǹfà ó wá sọ fún wọn pé wọn gbọ́dọ̀ fọ orí tó bá fọ orí kò ní fèèlì mọ́ bí orí rẹ̀ nǹkan kan ṣe ẹ ti mọ tí mò ń sọ ẹ ẹ̀yin Yorùbá ẹ lọ tí wọ́n bá ní ẹnìkan ó ní bùkátà sí pé kò fọ orí ẹ orí rẹ̀ tàkò wọ́n ní kò fọ orí mùsùlùmí ni òbí já sí fúnra ara rẹ̀ ló sọ ó lóun ṣe ó fọ orí o. fọ orí o ìfọ orí yẹn ó kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sínú kí a mọ bó ṣe kó sínú torí wípé ẹni tí ó ṣe dáadáa fún wa tí ó mòore bá wa ta ni wàláì ọlọ́run wàláì ọlọ́run ta ni yóò là wá kó nínú aburú wàláì ọlọ́run wàláì ọlọ́run wàláì ọlọ́run ọlọ́run nìkan ni ó mú o dáadáa bá wa ọlọ́run nìkan ni ó kó aburú jìnnà sí wa ni ó dáàbò bò wa kó nínú aburú tí ẹ bá ti ń fi nǹkan yìí tì sí ara nǹkan kan àbí ó ṣe nǹkan kankan tó ṣe pé ó ti kó ìwà orogún pẹ̀lú ọlọ́run nínú nínú àwọn nǹkan yìí ẹbọ ní yẹn tòtún bá bí yẹn léèrè ní sin kí ló sọ pé kéèyàn ó kọrí ò dáa tá a ti mọ̀ dáhùn ẹ̀ ìfọ́rí ni pé ìmọ̀ wá dáadáa ìmọ̀ wá oore látara fífọ orí ọ̀dọ̀ ọlọ́run nìkan sì ni ìwà oore sì wà so nínú fífọrí yẹn ó ti wá orogún pẹ̀lú ọlọ́run nínú ẹ̀ ẹni náà ṣẹ̀ṣẹ̀ ṣe kálímà ègé ni o gbàtà sọ̀dájọ́ tó ṣe ń fún un àgbàlagbà ní ti obìnrin ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa ń kó sírú nǹkan báyìí bàbá àtìyá ló ti pa sí wọn máa ń pariwo níbi à ah, nǹkan kan tó ń tó ń kó ṣe ń fèlè ó gbọ́dọ̀ nídìí kí n tó gbọ́dọ̀ nídìí o <laughs> yorùbá àti ní kóòtù fún àwọn nǹkan ẹ̀gbọ́n tó pọ̀ lédè kóòtù ni o kó lọ́yà gbọ́dọ̀ nídìí kí ni túmọ̀ ẹ̀ ọ̀lẹ́ ni ó nídìí tó fi ń fèèlì tí òun wà ní sọ bẹ́ẹ̀ ṣe sọ òun wọn ni kéṣu dí lásán ṣe kálẹ̀ wọn ni kò èso kíní tó ń ṣẹlẹ̀ sí ìrìnkè èso dí lásán ẹnì kan bá fi ti ilé tọ̀ kí ni tí wọn bá dẹ́dà ní máa ṣe nǹkan tẹ̀ bá ṣe nǹkan tó kó sínú pé èèyàn ń wá orogún pẹ̀lú ọlọ́run nínú nǹkan tó ṣe bó ti rẹ́ pápá tó tó gbé tutù ní ó sì gbé obìnrin lòun náà mùsùlùmí lòun náà nígbà kó tó gbé ìmọ̀ tó bá ti gbé tó ti dẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ bọ́ títí títí tí ó tún fi túbà tí ó tún kálímàtú ṣàhádà tí ó tún pè pé ọlọ́run aṣáájú aláìlá ìlàlá tí ò wá ní padà sínú tó ń ṣe wọn ó ti gbọ́dọ̀ gbà á gbọ́. oúnjẹ ìtàkùn sọ pé kó fi gbé ẹbọ yẹn wọ́n ní kì í kì í jáfáfá nídìí nǹkan bí ká sọ pé èèyàn tutù tí wọ́n tún máa gbé èèyàn tutù lélẹ̀ kí ẹ ṣe kí wọ́n kì í bọ́ náà ẹ ti lọ bọ̀ mo sọ pé yorùbá ní kóòtù gbogbo lọ́ba ti lò wọ́n mọ ní wọ́n sọ. wọ́n ní tí ó ṣe ní létùtù ni pé yóò mú yẹn bọ̀ tó bá ti gbé e yẹn ni pé ó wá àǹfààní àti oore tó bá ti nínú tó gbé e gbàmíwọlé ní kó lọ du ẹran dídùn kan fún nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ̀n ṣíṣe. kúlù máa káàdà fíhì nàdíyàtún lìlà gbogbo ohun tó bá kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sínú nǹkan ẹ̀bọ ni owó ṣírk. nǹkan ẹlẹ́karùn-ún almaru la yakunu musliman illa bitajarrudi min ashirki al-akbari wal bara'ati وممن فعله المرء لا يكون مسلما èyí ò lè jẹ́ mùsùlùmí o tó sọ pé òun gbọ́lọ́ ń bọ̀ o ò fọ́tọ́yé sí mùsùlùmí àyàfi bí tajarudi mina shirkil akbari abala ìyàfi ń sọ látẹ̀kọ́ kéèyàn bọ́ kó nu ẹ̀bọ ńlá kó o ti parí o wal bara'ati min kéèyàn bọ́ pápọ́ tẹ̀ kó nu ẹ̀ kéèyàn ò jìnnà tó ti fi bí àìní ò sẹ́bọ̀ tó ti jìnnà sí nígbà tó o ṣe é tó ń jìnnà sí. Ìkọ́ kò ṣe é kò sẹ́bọ̀ tó o jìnnà sẹ́bọ̀ wọ̀mí máa ń fà á lọ tó o jìnnà sẹ́lẹ̀bọ̀ o gbọ́dọ̀ jìnnà sí ẹbọ àti ẹlẹ́bọ. èèyàn gbọ́dọ̀ jìnnà sí ẹbọ àtẹlẹ́bọ já ẹlẹ́bọ lẹ́nu kí ló dé tó fi jìnnà sí ẹlẹ́bọ rẹ̀ ìyẹn ni pé ẹlẹ́bọ gbọ́dọ̀ wojú ẹ̀ báyìí kí náà ẹ̀ ní ìṣòro ẹ̀ ní ìṣẹ́ ẹ̀ kí wọn náà rẹ̀ ní ìṣẹ́kẹ̀jọ rẹ̀ ní ìṣẹ́ náà mọ̀mọ́ rẹ̀ kí ló dé ọ̀tá ọlọ́run ni ọ̀tá rẹ̀ ni ọ̀tá ọlọ́run ọ̀tá rẹ̀ ó wá lọ́rẹ̀ kan ọ̀rẹ́ bóòrí kò kan bóòrí ọ̀rẹ́ kò rí kan.

tá a wá olólùfẹ́ rẹ lọ tá a wá olùrànlọ́wọ́ rẹ lọ tá a wá olùbájíròrò rẹ lọ wá jẹlẹbọ ẹlẹbọ nìwọ náà tẹ̀lé pé ẹ̀sìn wa ò fẹ́ bọ́ pàápàá lọ́nà kàkà ẹlẹ́bọ nìwọ náà wọ́n ń dáwó ẹbọ ìwọ náà bá wọn dá ẹlẹ́bọ nìwọ náà wọ́n ń dáṣọ ẹbọ ìwọ náà bá wọn dá ẹlẹ́bọ nìwọ náà ara pípa ẹbọ tì ní pípa àwọn èèyàn ẹbọ pa wọ́n tì nígbà tá a wà ní yunifásitì mo rántí a wà ní géètì a wà ní géètì géètì tìbàdàn a fẹ́ wọkọ̀ ọ̀fẹ́ obìnrin kan wá gbé igbá dání wọ́n ti sín igbá yẹn ní owó ẹ̀yọ sẹwọn ọmọ ọtí máa ń ṣe pé wọn máa ń halẹ̀ máwọn èèyàn ni wọn máa ó wá lu aago lórí ẹwọ ẹyẹ rẹ so mọ́tò tó ẹ máa wá pọ̀ sí mọ́tò ní géètì nígbà kan ní màmá nígbà kan ti ṣe ọ̀nà ní ìsìn ọ̀nà yẹn ò yẹ ká máa tò gbèrò bẹ́ẹ̀ mọ́ tábà mọ́ sí géètì rí wọ́n tó lè ra wọn lè tó ọkọ̀ twenty ẹgbẹ́ wọn máa lò lẹ́ ọkọ̀ kan tí lòdì mo ti àwọn abúlé àti mẹ́rin àgbàdà síbẹ̀ ni a lọ ṣe program ní ui àti wá rí obìnrin yẹn ó ti gbé abọ́ yẹn bọ̀ ọwọ́ sọ́kù ọkọ̀ ọ́ sì gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ jáde mọ́ ọ̀lẹ́ mùsùlùmí pọ̀ ẹ̀dùn mi yóò ti bẹ́ẹ̀ yà gbára pé èèkì èèkì ẹ̀ǹtí tó gbé dání ò ràn lọ́wọ́ ẹ̀ǹtí tó gbé dání ò dáàbò bò ìwọ bẹ́ẹ̀ àti wá rí pé èmi kò jókòó láàmú lẹ́gbẹ̀ẹ́ kọ̀ńdọ́kítọ̀. mú abọ́lẹ̀ obìnrin ẹ̀ṣẹ̀ ń pọ̀ kò tí ì ní ojú pé kò o lọ wa ó fo bọ́ọ̀sì wa lọ sí bọ́ọ̀sì wa torí ojú àtijọ́ nara ó ṣe ń pọ̀ báyìí ó sókòtò rí mi ah! àwọn sókòtò sófẹ́ o tẹ wá ẹ̀ o wọ́n lẹ́gba tí èèyàn máa بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ó máa wí bó ṣe ń wo ó máa wí kò ní lè súnmọ́ torí pé àlìjánu tó ń tẹ̀lé ó ti sọ pé fẹlẹ́ ilẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ kò débi kò dúró ní bọ́ọ̀sì wa ọ̀pọ̀ lóṣogbo yìí náà ẹ má fún wa lówó gbígbà lọ́wọ́ rẹ lọ bòmí má fún torí pé tó o bá fún yóò fi bọ ẹbọ yóò fi jẹbọ náà má fún ilẹ̀ òwúrọ̀ àwọn kan báyà gbọ́dọ̀ jìnnà sí àní jẹ́kẹ́lẹ́ bọ́rí wa sí ẹnìkan tí àwọn jọ ń ṣe é pọ̀ kódà mo jẹ́ òbí wa a fi ààlà sí i àwọn nǹkan àlámọ̀rí ayé láàmú bá wọn nípọ̀ ìyá bẹ jẹun ẹ fún wọn lówó aṣọ owó aṣọ aṣọ tẹ mọ ọwọ́ ṣùgbọ́n aṣọ tẹ mọ fún òfìṣẹ egun ni àwọn ọmọ fúnlé fúnlé tí ó wọ lásán oúnjẹ tí ó jẹ àti gbogbo nǹkan àmójútó òbí ṣùgbọ́n tó bá ti pé a fẹ́ ṣe nǹkan báyìí nídìí àwọn òní bá ń ṣe ni àti ní ràn láti ṣe up. المرء لا يكون مسلما إلا بالتجرد من الشرك الأكبر èèyàn ò lè jẹ́ mùsùlùmí àyàfi kó bọ́ kù nínú ẹbọ ńlá o wẹ̀lbàrọ̀ àtìmìn kéèyàn sì jìnnà sí kéèyàn wọ́pá wọ́sẹ̀ kù nínú ẹbọ ńlá wọ̀mí máa ń fàálà kéèyàn bọ́sẹ̀ bọ́pá bọ́sẹ̀ kù nínú ìbálòpọ̀ àti ìbáṣe pẹ̀lú ẹni tó ń ṣe ẹbọ ńlá ara wọn làwọn tí wọ́n máa ń pè láàfà àtàǹsọ yẹn tó ṣe pé ọ̀ṣẹ̀bọ làwọn náà wọ́n kàn wọ jàlábíà ni. àfà míì tẹ́ ẹ bá wọ yàrá rẹ̀ ẹ sọ pé babaláwo ni o babaláwo àmì inú wọn wọn níbi tí ìyàwó wọn àtọmọ wọn ò lè dé inú ilé wọn ànábì sallallahu alaihi wa sallam olóṣùmọ́ ọlọ́run tó ní bàbá gbogbo àwọn tó páyà ọlọ́run àti onímọ̀ kò síbi kankan nílé ànábi táwọn ìyàwó ànábi yòókù ilé sọdí ọlọ́run àti àlẹ́yìn sọlá sí ọ̀sẹ̀là ìwọ bí ẹ ti jẹ́ yóò sọ pé àyè kírun àyè àdúrà ìyàwó àìsàn rọ́bì ọlọ́run oníjọ́ kan ànábi kírun lóru àlẹ́yìn sọlá sí ọ̀sẹ̀là ó ní ó ń fọ ẹsẹ̀ tì mí ẹsẹ̀ àjọ ń fẹsẹ̀ tira wa èwú ń sùn lọ́wọ́ tó túmọ̀ sí pé kò síbi kankan àbí tí ẹ bá ń kírun tẹ́sẹ̀ èèyàn ń kẹ́ ẹ̀sẹ̀ ìyàwó èèyàn pé agbàtẹ́ ẹ̀jọ́ kí ọtọ́ ẹgbẹ́ ìgbà ẹ̀sẹ̀ ẹ̀tọ́ nígbà tó ń retí ọjọ́ ọmọ fún lóru níbo ni wọ́n ti ń kírun lóru tíyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ ò gbọ́dọ̀ dé kí ló fi síbẹ̀ ìwà àtìtà lẹ́jọ́ ń gbé bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ò wọ́n nù irú àwọn èèyàn báyìí pọ̀ pọ̀ láwùjọ wọ́n pọ̀ ládùúgbò. المرء لا يكون مسلما إلا بالتجرد من الشرك الأكبر èèyàn ò lè jẹ́ mùsùlùmí o àyàfi kó jìnnà sí ẹbọ ńlá wàlùbárọ̀ àtìmẹ̀ kó sì bọ́ pa bọ́sẹ̀ kúrò nínú ẹ̀ wọ̀mí máa ń fa àlàbò kó sì bọ́ pábọ́sẹ̀ kó jìnnà sí ẹnikẹ́ni tó bá ń ṣe é. nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ nǹkan àpilẹ̀ tó ní í ṣe pẹ̀lẹ́ bọ́. mànjá alálùmọ́lá ìkádà awil ambiya awliya awil awliya awasai mànjá alálùmọ́lá ìkádà awil ambiya awil awliya awasai yad'uuhum. أو يتوكل عليه أو يسألهم جلب المنافع ودفع المضار وهو مشفق أن كان في باشي جعل الملائكة أو الأنبياء أو الأولياء والصائد تبا صو ìkankan nínú àwọn màláìka tàbí gbogbo wọn tàbí màlẹ́kà kankan nínú wọn awil ambiya tàbí anabi kan anabi ọlọ́run awil awliya tàbí ọ̀rẹ́ ọlọ́run kan kágọ̀ pé ẹni yẹn ọ̀rẹ́ ọlọ́run ni lóòótọ́ ó wá sọ ọ́ di wàfáì alátẹ̀wọ̀ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ó ṣe ẹni ẹni alátẹ̀mù ẹni tí wọ́n máa tẹ̀sùn nígbà tó ń fẹ́ béèrè kan lọ́wọ́ lọ. bí àwọn kiri yóò ṣe ṣe ìtàlẹ̀ ni alátẹ̀mù béèrè kan lọ́wọ́ lọ wọ́n bá fẹ́ béèrè kan lọ́wọ́ kan lẹ́sù. àwọn ẹlẹ́bọ náà sọ pé Ọbàtálá ni kó bá wọn béèrè. àwọn ọ̀ṣẹ̀bọ Mọ́kà àwọn náà gbà pé ọlọ́run ọba dẹ́dà ló dá gbogbo ṣùgbọ́n táwọn bá fẹ́ wá béèrè nǹkan àwọn ò lè béèrè lọ́wọ́ lọ́wọ́ àwọn máa béèrè lọ́wọ́ ẹbọ àwọn ẹbọ àwọn ni ó bá wọn wá kan táwọn ń béèrè látọ̀dọ̀ náà tí yẹn bá ṣe bẹ́ẹ̀ tí màláìkà kan ni ó máa bóun gba nǹkan lọ́dọ̀ lọ tàbí ànábì kan ni ó máa bóun gba nǹkan lọ́dọ̀ lọ tàbí wàlíyù kan ni ó máa bóun gba nǹkan lọ́dọ̀ lọ tí yẹn bá ṣe báyìí yẹ dọ̀rọ̀ ó tó wá ń ṣàdúà ó ń dojú àdúà rẹ̀ kọ àwọn ànábì yẹn tàbí màláìkà kan tàbí wàlíyù kan àwọn yàtọ̀ wà kálù alẹ́ tàbí gbára lé wọn àwọn ni wọn máa yas'aluhum jalbal manafi' tó bá fẹ́ dáadáa kan àwọn ni ó máa bí wadafa al tí ẹ̀rù kankan bá bà á ọ̀dọ̀ wọn ni ó sá lọ àwọn ni wọn ó sá di ọwọ́ mọ̀ṣúrẹ́kù ẹni tó bá ṣe irú kan báyìí ọ̀ṣẹ̀ bọ́ ni ọ ọ̀ṣẹ̀ bọ́ ni ọ̀ṣẹ̀ bọ́ ni ọlọ́nkó làwà ṣọ́wà kó ìlú ẹ̀ bọ́ àti àwọn nǹkan tó rọ̀ èyàn ò gbọ́dọ̀ jọ́sìn fún màláìkà èyàn gbọ́dọ̀ jọ́sìn fún ànábì ẹnikẹ́ni dé nìsín kó ní ànábì sílé òun ó ní rírù ha èmi àti jírù jọ ṣe mítìn níjẹta ṣe mọ kádìr kádìr òjíṣẹ́ ọlọ́run tí musa pàdé alayhi masalatu apá kan nínú àwọn tó máa ń sọ̀rọ̀ yẹn sọ pé kò tí òpùrọ́ ni wọ́n tó wà láyé látàsìkò Musa títí di àsìkò yìí àwọn àlùjànnú máa ń yọjú sáwọn èèyàn tí wọ́n sọ fún ọ pé òun ní kádìrì tó mọ kádìrì àsìkò Musa gbogbo rédíò kan tẹ́nìkan sọ pé àlùjànnú kan bẹ mọ́sáàsì kan ní lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo bíi wọ́n ní mọ́sáàsì àjìwò àbí kí àdìo Ado, wọn lá ní àlìjẹnu kan àtàsíkò irú àwọn báyìí máa ń sọ gbogbo ọ lóòótọ́ tí wọn ò kánú kúrò àgbọn ọmọ ń parọ́ ni tó kúrò ni wọn ni láti fi lè tán àwọn èèyàn jẹ ni ibi tó ń ta àwọn kirikiri yóò jẹ nìyẹn àwọn ẹgbẹ́ ẹ̀nú àwọn àlejò ni wọ́n tẹ̀lé sí lára àwọn oníjẹ́ èṣù ni oníjẹ́ èṣù yọjú sóun lóru ó rí nǹkan lóòótọ́ ṣùgbọ́n kí ló rí ó rí ẹnìkan wá bá lóru lóòótọ́ tó wọ jàlábíà funfun kò dé táì o ẹ̀bẹ̀ tí jésù tó dé táì pásítọ̀ dé táì ara ta ló ti kọ̀ tí jésù ló sọ pé kó dé táì. wọn èrí jésù tó dé táì ẹni fọ́tò jésù kan tó wá dé táì jàlábíà ni wọ́n <laughs> kiri yó jésù tí ò ní roma ẹdí rírí nínú fọ́tò wọn ọlọ́run yàwá ya ìsọ̀nù o gbogbo wa a ṣe ń sọ ẹ̀ ó jọ ìṣesí òògùn gọ̀ọ̀tà pátápátá. torí pé ọlọ́run ràn wá lọ́wọ́ láti rí ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà ni àwọn tó wà nínú ẹ̀yìn ò mọ̀ wọ́n rò pé àwọn ń ṣe nǹkan ni Jésù àlìjánu kan wá yọ mí sọ pé Jésù lòun ó wọ jàlábíà ó wọ aṣọ funfun irun rẹ̀ sì gùn ó fàìn àwọn àlìjánu ẹgbẹ́ ẹ̀sán náà bí yóò ní èmi rèé Jésù gba Jésù gbọ́ ọ lọ ṣe miraku báyìí lọ ṣe nǹkan alijani ni wọn tàn wọn jẹ orí nǹkan lóòótọ́ ṣùgbọ́n kí ló rí àwọn òṣèré wọn ò lẹ́kọ̀ọ́ gbogbo rú àwọn kò sí ẹ̀kọ́ ẹnu ti sẹ́yìn gbogbo ẹ̀sìn tí ṣe fẹ̀ tó gbogbo nǹkan lálàyé o kò sálàyé lẹ́sìn ní ọ̀dọ̀ àwọn kiri o. so nínú Islam a kì í ṣàdúrà fánàbí Muhammad àìsàdúrà àfànàbí àpẹ ànábì muhammad ìwọ náà ṣe nǹkan báyìí ẹbọ lẹ. a kì í ṣàdúrà pé màlẹ́kà jibril wà sàmì lẹ́wọ̀ ẹbọ ni. mikaela ẹ̀yin gbogbo ọrùn ẹ̀sọ̀ kalẹ̀ òkòló ẹbọ ni. kí n tó gbé mùsùlùmí mi ìdọ́dọ̀ àwọn tẹ̀lẹ́ nìyẹn àwọn tẹ̀lẹ́ máa ń sọ mikaela dáadáa ní mikaela ibiriyu israfila israela ẹ má sùn ẹ sọ̀kalẹ̀ ẹ wá jẹkí níka ẹ wá jẹkí ẹlẹbọ ibiriyu jẹ bí ẹgbẹ́ ẹjẹ ó jẹ asbọ ẹjẹ téèyàn bá ti ń dojú àdúrà kọ ìkankan nínú àwọn màláìka àbó ń dojú àdúrà kọ kankan nínú àwọn ànábì Ọlọ́run àbò ń dojú àdú àkọ kankan nínú àwọn tó dú èèyàn ọlọ́run lóòótọ́ tí kìí ṣe èèyàn ọlọ́run bẹ́ẹ̀ kí o ká sọ pé èèyàn ọlọ́run gangan jẹ́ ẹni. yẹ̀dọ̀rọ̀ ó ń dojú àdú àkọ wọn àwọn yàtọ̀ kálù alẹ̀ àbí ń bára alẹ́ wọn àwọn yàtọ̀ alóhùn jálùbálùmánàfẹ́ tàbí ó ń tọrọ ó ń wá àǹfààní àti oore lọ́wọ́ wọn ṣe nǹkan báyìí fún mi. wọ́dáfà àlùmọ̀bọ̀ bẹ́ẹ̀ ni ó ń gbá fún aburú pé ẹ má jẹ́ kí nǹkan báyìí ó ṣe kéṣe bí irú ẹni báyìí ọ̀ṣẹ̀ bọ́ ni ọwọ́ mùsùlùmí kò ní ẹni tó bá ṣe irú nǹkan báyìí ọ̀ṣẹ̀ bọ́ ni ọ̀ṣẹ̀ bọ́ ni ọ̀ṣẹ̀ bọ́ ni ọlọ́run ni wọ́n lẹ̀ bí nàtọ́kọ̀ fún. من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إنه بره سورة الزمر àwọn ọ̀ṣẹ̀bọ maka táwọn oníbà sọ fún wọn sallallahu alaihi ẹ má ṣẹ̀bọ mọ́ wọn ni má na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ìdí tá a fi ń jọ́sìn fún àwọn ẹbọ yìí ó ní pé a fẹ́ kí wọ́n mú wa súnmọ́ Ọlọ́run. èrè ni wọ́n súnmọ́ Ọlọ́run èrè ìwọ náà ló lọ mú igi yẹn tó gbẹ o fúnra rẹ o wọ́n ní àwọn adájọ́ ńlá náà pé kódà wọ́n máa ń fi dàbí inú wọ́n mọ bí èrè fúnra ara wọn náà ni o èyí wọn rìn lọ́n títí ó kàn rí òkúta kó sì láìsí òkúta náà òkúta ẹ má fáìn yóò bá gbé mára yóò máa tọpọ sí yóò máa pè ń bàbá o bàbá mi òkúta olórí òkúta yẹn títí o fúnra ara rẹ o ló bá yàn án ní ọlọ́run ló bá yan òkúta yẹn ní olùdáàbòbò ló bá yan òkúta yẹn ní olùfúnni ní ìrànlọ́wọ́ olùmúdáadáa fúnni. ẹbọ ni gbogbo ẹnikẹ́ni tó bá ń béèrè nǹkan lọ́dọ̀ màláìka tó dojú àdúrà rẹ̀ kọ màláìka kan àbí ẹnìkankan nínú àwọn ànábì ọlọ́run àbí ẹnìkankan nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run lóòótọ́ ó béèrè àǹfààní lọ́wọ́ ẹni yẹn jọ má jẹ́ kí n tí ì kú. ẹlòmíì sọ pé bàbá òun wà ní ìwọ lọ yóò wà lọ sí sàárè níjọ́ nǹkan bá nira fún díẹ̀ bàbá mi mọ́sùn lọ́rùn wàá gbà mí lẹ̀ wàá ràn mí lọ́wọ́ àbí ìyá ìyá mi ẹsìn rí gbogbo tó ń ṣe mí yìí o ìyá rí ìyá rẹ kò rí kò gbọ́n tó ń sọ gan ìyá rẹ rí. ìyá rẹ ò gbọ́ bàbá rẹ ò rí bàbá rẹ ò gbọ́ àwọn tí ń bọ́ sí bòmí ìrìn àjò míì ti bá àwọn lọ ìyẹn lọ́lọ́run fi ń bi wá ya tó rù rẹ ni ọmọ náà dọ́lu mi yẹ dùrú bíndú máa láyà tàjí ta ló ponú ta ló sọnù tó ẹni tó ń pe ẹni tí ò lè gbọ́ ohun tó ń sọ láéláé ta ló ponú tó ẹnìkan ó ń pe ẹnìkan ẹni yẹn ò sì lè gbọ́ ohun tó ń sọ láéláé ẹnìkan kú lẹ́lẹ̀ àbí ah, ìsín o àwọn sọ fún bọ̀dára ti di bọ̀dára ti di bọ̀dára mi bọ̀dára mi bọ̀dára mi bọ̀dára mi bọ̀dára mi bọ̀dára mi ẹ fún mi ló ń jẹjẹ òkú kí làwọn èèyàn ó pè wọn ní ṣe nǹkan ọtí máa dàrú báyìí ṣé kọ́síkọ́síkọ́sí ọtí máa bẹ̀rẹ̀ báyìí tọ́lọ̀ bá ń sọ fún wa ní kí ṣé kìí ṣe pé òpó tàìsíọ́nìkan kùnú tó ẹni tó wá ń tọ́ ṣé ńgbà tá a wá gbé sínú sàárè ní wàá gbọ́ ni ẹni tá a ti gbé sínú sàárè kò gbọ́ tó ń sọ ṣé ńgbà tí ekòló àti <laughs> nígbà náà ni ó wà gbọ́ nígbà tó wà lẹ́ àti ìgbésínú sàárè kò gbọ́ ó bá pé bọ́dá mi bọ́dá mi bàbá mi bàbá mi wọ́n ní wọ́n sin onílà àwọn ò gbọ́dọ̀ sin ẹ̀yìn ọlọ́run ní wọ́n bá fi wọ àti bàbá ọlọ́run wọ́n fi ẹ̀yìn méjèèjì jọ kẹrin jọ tára àwọn ará àdúgbò yẹn bá wá ya wọn pè ọlọpàá sí ẹ̀wọ̀n tí ara wọn bá ya àdúgbò ni wọn bá rò pé táwọn àwọn ó bàbá rẹ ó ó sọ àwọn ní sùtò lè gbé ìgbà kan wà tí ìjọba ní ní táìmù military government Buhari ìjọba ní àwọn tó máa ń mú wèrè ó jù wọn sínú ibì kan wọn ń gbé wọn lọ wọn lè pe àwọn yẹn sí ọdún òbá múra o àwọn tó máa ń mú wèrè wọn pè kó wa mú ọ lè pe ìwọ gan ò ní lè sùn mọ́ bàbá rẹ tó wá pè pè pè pè pè pè pè pè pè pè pè nígbà tó o ti ìsìn tí ò gbọ́ tó sọ tí ò ràn ọ́ lọ́wọ́ tí ò fún ọ lóúnjẹ jẹ bàbá tó ti kú sílẹ̀ ṣé ńgbà tó wá gbé sínú sàárè níwà tó lè ràn lọ́wọ́ ni tó tún dé mọ́lẹ̀ tó tún só lókù kò fàṣọ yìí ó dé mọ́lẹ̀ òrò aṣọ òrò ayẹ pẹ̀lẹ́ lórí ìwọ ṣe bẹ́ẹ̀ wò táwa bá pè ọ ò ní gbọ́ <laughs> táwọn èèyàn bá ń pè ọ ẹni tó wà nù lẹ̀ tán rọ́yẹ̀ pẹ̀lú tán bá pèsè yóò gbọ́ délé ẹni tó ti kú ó wá ń sọ pé kó fún ọ ní nǹkan ó ní kó bọ́ ọ̀sán gbèsè rẹ̀ gbèsè ọ̀run tiẹ̀ ta ló fà á tóbi bá ń lọ wọn sọ pé kọ́mọ ó san gbèsè rẹ̀ lẹ́yìn o ọmọ wa lọ ń sunkún tí bàbá tó ti kú tán pé kó wá bóun sọ gbèsè tòun ṣé kò ponú ni ó ponú láyé sẹ̀dí ìwúlàhù ilá ayé lè fìyà títí jíjọ́ gbèdé bàbá yẹn ò lè gbọ́ kò lè dá lóhùn ẹlòmíì lè sọ pé ṣéwù ni sheik fadilatu sheik kínní kan ni sàárè wọn nìyẹn wọn ní tí ẹ bá ṣàdúrà bẹ́ẹ̀ àdúrà máa ń gbà tó bá ṣe pé ọlọ́run ló ń bẹ̀ ní àdúrà ní ààyè yẹn tó mọ̀ pé kì í ṣe ṣéwù yẹn ni ó dá àwọn àdúrà rẹ o ọlọ́run ni o àyè yẹn lọ́lá ni o haramu lélẹ́yìí ó sì bọ́ sí abala àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹbọ kékeré haram kí ló fà ọlọ́run ò sọ àyè yẹn di tí wọ́n sọ sehu kan kú hazrat kan kú ìwọ wá sọ wípé tí wọ́n bá ṣàdúrà nídìí sàárè hazrat tó ṣe àdúrà yẹn sí ọlọ́run ọlọ́run ó gbọ́ àdúrà rẹ ọlọ́run ó ṣe tó fẹ́ fún ẹ ṣùgbọ́n àyè yìí àyè ọlá àti ọlà ni kí ló dé wọ́n sin azra síbẹ̀ ilé haram kò lẹ́tọ̀ọ́ kí ló dé ọlọ́run bò sọ àyè yẹn ní irú tó ń sọ yẹn kò ṣe bẹ́ẹ̀ fáwọn bíi tiẹ̀ gan alẹ́ ìsọ̀lá ṣùgbọ́n tó o bá wá rò pé a. Ah, ṣé ògàn ni ó bọ gbé àdúrà yẹn lọ sọ́dọ̀ Ọlọ́run ẹbọ lélẹ̀ tùkì wà báyìí tàbí ṣéwù ìgan ni ó agbáradì yìí gangan ni ó dáhùn tó ń sọ ẹbọ ni ó ẹlẹbọ ni ó gbogbo iṣẹ́ rẹ̀ ti wó so a kì í dojú àjọ akọ màláìka a kì í dojú àjọ akọ ànábì a kì í dojú àjọ akọ ọ̀rẹ́ ọlọ́run kankan táwa máa béèrè ìrànlọ́wọ́ tàbí ìdáàbòbò lọ́wọ́ wọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀ṣẹ̀ bọ́ ni adòmí lónìí ó pẹ́ ọkàn nínú àwọn nǹkan ìpìlẹ̀ téèyàn fi máa ń dá ẹbọ àti àwọn ọ̀ṣẹ̀ bọ́ mọ̀ ìṣesí ẹbọ èèyàn fi máa ń dá mọ̀ ìṣàlà àmẹ̀nìdó níbí pẹ̀lú ọlọ́run tó bá di ọ̀la a máa ṣe ìtẹ̀síwájú pẹ̀lú ètò ìtanijí àti ìrànra ẹni létí lórí tó ní ṣe lórí ẹ̀kọ́ àti àwọn nǹkan tó máa ń ba ẹ̀sìn mùsùlùmí jẹ́ pẹ̀lú gbọ́lọ́n tá a bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ìta títì á wà mú ìmọ̀ ṣèkèfèrí sọ́lọ́ kí ìtumọ̀ ìṣèkèfèrí sọ́lọ́ kí ni ìyàtọ̀ láàrin ìṣèkèfèrí sọ́lọ́ àti ìṣẹ́bọ sọ́lọ́ àwọn ojúkọ̀ ọ̀nà wo làwọn èèyàn fi máa ń ṣe ìtẹ̀lé sọ́lọ̀ ẹ̀ka wo ló pín sí gbogbo àwọn kan yìí pẹ̀lú ọgọ́lọ́run tá a bá ti fi ọ̀rọ̀ ẹbọ yẹn sí nìkan á mú ìmọ̀ ṣe kékeré sọ́lọ̀ lẹ́yìn á mú ìmọ̀ ṣe mùnáfíkì sọ́bẹ́sẹ́lú sọ́bẹ́sẹ́lú bàbá àdínní lọ́sàn-án àpèèyàn lálẹ́ sọ́bẹ́sẹ́lú mùnáfíkì á sọ̀rọ̀ mùnáfíkì. pẹ̀lú ògbọ́lọ́ pẹ̀lú ògbọ́lọ́ tí kan àbí méjì bá wà á dáhùn ẹ̀ka tó kírun níbo lọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn gan àwọn èèmọ̀ kùránì ibi tí problem wọn ti bẹ̀rẹ̀ nìyẹn wọn ò mọ̀ kùránì tẹ bá pè wọn káwọn bá yín ka kùránì lé irọ́ náà bá yín ka ọ ẹ̀ńtẹ́ síwájú kó kírun mò ń bọ̀ bẹ́ẹ̀ òkè pààtì àgọ́ òyájú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń kírun èèyàn tẹ̀sẹ̀ máa so pààtì àyẹn pẹ̀ fún ẹ kó ó yẹ kí pààtì àyẹn ó ó yẹ kí pààtì àyẹn ó ṣe é so pọ̀ gbèlè súrà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè láfa yẹn pààtì àgọ́ òyájú wọn ò rí pààtì àkéèrè. ókọ àlìjánu ni wọ́n há sórí wọn àbájá wọn ò mọ quran tẹ́ gbé mi ìsìta ni wọ́n fi jáde ọ̀yá wa ka quran wà láì kàkùkà ni ó kà ètò ń kà lórí irun gan fẹ́ àníkàkùkà ni lórí irun lè jẹ́ lè mọ́ jọ o ìkàkùkà ni ó ti lórí irun mà pé kàkùkà ni téèyàn ìwọ ṣe tìláwà kùránì kùránì tó jìnnà sí bí ẹni jìnnà sí àwọn olùgbàgbọ́ òdodo tó kú kò síbi tọ́jú sọ pé wò ó jí kú ntó tí wọ́n súnmọ́ ntó wọ́n sọ ni àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́run àìsàn pa sójú ọ̀nà ọlọ́run síbi àyè méjì mẹ́ta ní Quran òní ní bal ahya'u ọlọ́ni àwọn èèyàn yìí wọ́n wà ní ààyè inda rabbi lọ́dọ̀ olú ọba dẹ́dà wọn yurzaqu tí wọ́n gba ilé gbọ́ tí wọ́n gbàgbọ́ ìdáhùn àkọ́kọ́ ni tí wọ́n gbàgbọ́ tí wọ́n bá gbàgbọ́ ọlọ́run tó sọ pé wọ́n ń bẹ lọ́dọ̀ òun yẹn tó wá sọ pé kẹ́ ẹ máa pè wọ́n ni tọ́lọ̀ sọ pé àwọn yẹn nígbà tí wọ́n ò sí ìgbóhùn tí wọ́n ń bẹ lọ́dọ̀ òun tó ń rọ̀ wọ́n lọ́rọ̀ yẹn tó ń dá wọn lọ́lá yẹn tó sọ pé àwọn ẹni kẹ́ ẹ máa jọ́sìn tó sọ pé àwọn ẹni kẹ́ ẹ máa pè mí ṣé nítorí wípé àwọn yẹn ń pe àwọn tó ṣáájú wọn kú lọ́lọ́run fi pọ́n wọn lé ọlọ́run pọ́n wọn lé nítorí pé wọ́n ń pe òun nìkan wọ́n da ìjọsìn kọ́ òun nìkan wọ́n sì kú lórí pé ọ̀rọ̀ òun nìkan ni ó lékè wọ́n fẹ́ pẹbọrẹ́ ni wọ́n fi kú ikú àpẹbọrẹ́ ló pa wọ́n ìwọ wá ń pe àwọn òun kó sínú ẹbọ ó túmọ̀ sí pé táwọn yẹn bá wà láyé ìwọ náà wà lára ẹ̀wọ̀n ni tí wọ́n bàjá. so kò lẹ́tọ̀ọ́ àwáwí ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ lóde Yorùbá àwáwí kí ni Yorùbá máa ń pè ní àwáwí náà ntí èèyàn sáfẹ̀ẹ́ sọ bí ò bọ́pọlọ mu bí ò bọ́rọ̀ yẹn mu wọ́n kàn máa sá àwá kan àwáwí ló sì jẹ́ pé àwọn tán máa ń ṣe kínní ọpọlọ wọn kì í pé irú ilé ìta sọ nísìnyí àti kò tí àyà kankan ọ̀rọ̀ ọpọlọ náà là ń sọ àwọn tó kú tẹ̀ ń sọ yẹn ìdí pé wọ́n pẹ̀bọ̀ rẹ ni wọ́n bá lọ sọ́dọ̀ ọlọ́run àbí bẹ́ẹ̀ kan ni ẹ̀yin wá pé àwọn ẹ̀ ń ṣẹbọ ẹ̀ ń fi wọ́n wé olúwọba dẹ́dà tí èèyàn máa ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó túmọ̀ sí pé táwọn ọ̀gá wà láyé wọ́n pa ẹ̀yìn gan wọ́n ẹ̀yìn gan torí ní tẹ́ ń ṣe òun tí wọ́n ṣe tí wọ́n fi bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ó takò ìkejì abala ìdáhùn yẹn ni wípé kìí ṣe pé àwọn yẹn ò tí ì kú o kìí ṣe pé àwọn yẹn ò tí ì kú o torí pé wọ́n ti kú lóòótọ́ tàbí tán gé lórí kò tí ì kú ni tàbí tán gún ní nǹkan níkùn kò tí ì kú ni ó ti kú ó ti kú láyé ṣé ti yé wa àwọn àbẹ̀ pé kèrú kí irú kí irú kú ikú wo wá ní Quran sọ ikú tí àwọn tí ò ṣerú se ṣe yẹn kú àwọn òkúkú kú bẹ́ẹ̀ wọ́n kú ikú àpọ́nlé wọ́n kú ẹ̀mí wọn àti ara wọn ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala àpọ́nlé kìí ṣe pé wọn ò kó wọn ti kú lóòótọ́. na wọ́n ti wà pẹ̀lú ọba dẹ́dà wọn yorùbá kóòl ó ń rọ̀ wọn lọ́rọ̀ mẹ́ pọ́n wọn lé ń bù rẹ̀ wọn ṣé ti yé wa nǹkan tí wọ́n sọ ó pọ̀ sẹ́mi pé ẹni tí àjọ ò ìkàn tó fẹ́ kájọ. kí ni yorùbá sọ pé yóò ṣẹlẹ̀ ẹ́ yóò máa rojọ́ káàdì ntí ò ṣe é gan-an yóò lò ṣe o kánsá lè ṣe kiri. ọlọ́run bá kó jọ kó ràn wá lọ́wọ́ gbogbo àròyé yẹn wá rè pàjọ fún o bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n atótónu tí wọ́n ń sọ yẹn kò sọ nǹkan ṣe yẹn di ẹ̀tọ́ o ntí ò da ò lóko méjì kò dá ni ọlọ́run bò fẹ́ ẹ bọ́ ọlọ́run kó jẹ́ ọ̀pọ̀ ràn wá lọ́wọ́ ó kì í béèrè ẹyọ kan sí bí o yọ ẹ regular class. nítorí àtọ̀ láàrin wọn. kò pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ èèyàn ẹ̀ fáwọn náà ìpè téèyàn wà máa pè wọ́n àti christian ni ìpè ẹni tó nàgà pè kì í ṣe ìpè ẹni tí yẹn bá fẹ́ náà gbàgbé yẹn ẹjọ sí ní gáǹgì ẹjọ sí ó ní bẹ́ẹ̀ ṣe sọ fún ah, ká tó dẹ̀ ń ṣe yẹn ọ̀dà o báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ó gan onílé sọ fún yín pé wàá gba Jésù mọ́ sùn mọ́ kẹfẹ́ rí pé ọ̀sán pé ah, ọ̀rẹ́ mi ó dẹ̀ dáa ju kó mọ́ ní Jésù lọ o àbí wọ́n yẹn sọ bẹ́ẹ̀ ọlọ́ni waqala alladhina kafaru lilladhina amanu ittabi'u sabilana àwọn kèfèrí máa ń sọ fún àwọn ní òdodo pé ẹ wá tẹ̀lé wa walnahmil khatayakum àbáyé kó gbogbo ẹ̀ṣẹ̀ yín tẹ̀lé jésù kí jésù kó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀rọ̀ kùránì ọlọ́ni wa ma hum bihamilina min khatayahum min shay'in innahum lakazibun. wọn ò ní ẹ wọn ò ní ẹ̀ṣọ́ kankan tí wọ́n lè gbé o òkúrọ́ ni wọ́n o sọ bẹ́ẹ̀ mọ bá kèfèrí mọ bá kiri yóò sọ̀rọ̀ ẹ tí ó fi wá torí wọ́n máa ń wò yàn dáadáa kan tó na Jésù sí wọ́n ti wọ dáadáa pé ilé ìmí inú wọn tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹsìn wọ́n ní inú wọn ṣe lókè láti láti máa ájú ó mọ̀ o lè sọ ohun di mùsùlùmí olólè nínú tóun ṣe nìyẹn kódà kò ní sùn yàrá kan náà pẹ̀lú ẹ̀ yá àwọn afá ilé gbàgbé ẹ̀ tí wọ́n lọ fẹ́ sọ̀rọ̀ jésù fún ẹ̀ ó máa lé ẹ̀ kúrò ní jésù ó wà máa sá fún ọ ó ṣe yẹ kó o rí lẹ́gbẹ̀ẹ́ kiri yóò nìyẹn ìwọ sùn báwo ni kìnìún ṣe rí lẹ́gbẹ̀ẹ́ ewúrẹ́ ẹ̀dá mi ló kìnìún ọba ọba gbó ọba gbó bó ló ṣe rí lẹ́rìí ewúrẹ́ ewúrẹ́ ọ̀sọ̀ fún pé kó wà wọ́n nídògbò àgbà <laughs> ewúrẹ́ ọ̀sọ̀ fún kìnìún pé àwọn nídògbò bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ tó bá jẹ́ kírísítẹ̀ ṣe bá jọ ọmọ ara rí wọ́n ya ọ̀lẹ mùsùlùmí débi pé kiri yóò rò pé òun lè sọ fún ẹ kó o gba jésù tí ó rò pé tó bá ó fún yẹn pẹ̀lú ẹ̀ mo rántí mo lọ́rẹ̀ kan gbà ta wà nígbà tí kí sọ́rẹ́ rẹ̀ lọ chemistry ló wà ká máa ń pàdé class níjọ́ kan ló wá bá mi jókòó tì í gbà wà school a máa ń preach ni mo bá yà wọn undergraduate máa ń ṣe bẹ́ẹ̀ ni tí kíláàsì bá ti kún tọ́gà ọtí ìdè àwa jáde síta àmọ̀ sọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn sì ní ọkàn àti ṣerú gàbá mi báyìí nígbà tá a wà secondary school gbogbo bọ́ọ̀sì àwọn ti wọ bọ́ọ̀sì báyìí à ń ṣe wá sínú bọ́ọ̀sì àbá ti wọ bọ́ọ̀sì báyìí bá ti wọ bọ́ọ̀sì báyìí kò sí dẹ́rẹ́ ṣe àbá ṣe wá sínú bọ́ọ̀sì tí kìrìyó kan bá ṣe wá sí lọ́wọ́ tó bá ti parí a ní question question wà ọ́ gbọ́sàn lé o ilẹ̀ ibo láti lọ sukó o ilẹ̀ ibo ni gbogbo eléyìí tí mo sọ yìí o wàláì Port Harcourt táwa ti wọ bọ́ọ̀sì báyìí tó yẹ pé kiri yóò kàn sọ̀rọ̀ lọ́wọ́ á sọ fún pé ọ̀gá gbọ́sàn lé o tẹ́ẹ̀mọ́ tí kiri yóò kórìíra jù tẹ́ẹ̀mọ́ tá kórìíra jù wọ́n hate question láyé sá sọ fún ìyẹn ni pé o ti dàá ní o ti da sẹ́sìn ẹ̀ tọ́jú wọlé tó pé ọ̀gá question dé o ah question dé kẹ̀. gba jésù ló fẹ́ sọ kó o bọ́ ilẹ̀ pé o ní question wọn ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa ń dáhùn ìbéèrè àwa la ṣe wá àtúntàn ìta sọ pé ṣé béèrè wà. àní ká ṣà béèrè béèrè ìwọ sọ fún kiri yóò tó bá tó ọ̀gá tẹ́ bá ti tán ìbéèrè ń bẹ o yóò ní à ah, orí ọ̀fẹ́ olúwa ni kò ní béèrè nù à. Ah, orí ọ̀rẹ́ lónílẹ̀ la máa ń ṣe bẹ́ẹ̀ gbà ní a lè wọ bọ́ọ̀sì àmọ́ fíjì ẹ bá ti wá sọ pé ìbéèrè wa o nígbà táwa ní yunifásitì a máa ń ṣe bẹ́ẹ̀ bọ̀bọ́ náà Christian one of the major Christian groups campus ọlọ́bẹ̀ ojókòó tì mí báyìí mo ní bàbá wo bẹ́ẹ̀ sọ mo ní wá ṣó o ti rò ó rí bí tó o bá kú báyìí inú náà ni wàá wọ̀ èmi mò ń sọ fún bẹ́ẹ̀ ẹ wo tí o ti lọ mú yẹn tó o ti rò ó rí tó o bá ti kú báyìí náà ni wàá ti gbé inú náà yẹn gbére ó wù mí báyìí ó ní kí ló dé mo ń torí pé ò gba Muhammad lọ sọlọ lọ ò gba àǹtí Muhammad tó bá ti kú báyìí lọ dání torí pé anabi muhammad lè kó gba ọ̀rọ̀ ẹ̀ mo ní ẹ̀ mo ní ẹ̀ pásítọ̀ ni ẹ tí mo sọ yìí o wẹ́wù bí tọrọ yẹn ti bẹ̀rẹ̀ kí ni ó fi dìfẹ́ǹdì ẹ̀ kò ní nǹkan kan tó sọ ibi tá a ti mú yẹn kò ní nǹkan kan tó sọ mo ti gbé mo ti gbé mọ́sáàsì sí ní ọrùn mo ní ìrò dáadáa ọ̀rọ̀ mi ò ní pọ̀ fún ẹ but mọ̀ pé tó bá ti kú báyìí nínú náà ló ń lọ àfi kó o di mùsùlùmí ntí ò ní jẹ́ owó ọ̀nà nìyẹn ah! ṣé kìí yóò máa ń gbọ́rọ̀ ẹ̀ tó o bá di mùsùlùmí ò ní wọ náà ṣùgbọ́n tó o bá di mùsùlùmí inú náà wà wọ̀ láíláíláíláí abàdà ó dàbí ibi tá a ti sọ̀rọ̀ yẹn ọ̀gá wọlé a stop bí ìjọ kejì ìjọ kẹta ọ̀sán a níṣó rántí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ iná ń dúró dì ọ́ yá àná máa ń dúró dì o ti kú báyìí inú náà ni o ò ní kó bẹ́ẹ̀ wá jóná ni o ó ní kí ló dé nítorí pé ò gba Muhammad bọ̀ sallallahu alaihi ẹ̀yẹ́ mọ̀ yá mi bóyá ó sá fún mi ì rí ọmọ náà mi ì rí mọ́ o mi ì rí mọ́ o mi ì rí mọ́ mi ì rí mọ́ kò tó ẹ̀mẹ́ta tá a fi jọ sọ̀rọ̀ yẹn bó o ju ẹ̀ẹ̀kan lọ mi ì rí mọ́ mi ì rí ntí mo padà rò kó ṣẹlẹ̀ ni pé tó bá ti rí mi lọ́ọ̀kan yóò sàlọ̀ láti rí mi lọ́ọ̀kan bí mùsùlùmí ṣe rí bó sì ṣe gbọ́dọ̀ rí lẹ́gbẹ̀ẹ́ kiri ó nìyí ìsálọ wọn fẹ́ wọná gangan nù ìmí inú wọn wà béèrè pé ẹ ṣàlàyé fún mi sí ẹ tó a máa ṣàlàyé fún ṣàlàyé torí pé yóò máa rò ó irú ọ̀rọ̀ yẹn ó ti gbé nǹkan sí lọ́kàn nìyẹn à ó ní bá ṣe máa ń gbé nǹkan sí yẹn lọ yóò máa rò ó gbogbo ibi tó bá lọ ni kò ní jẹ́ sinmi kódà tó bá sì lè dúró nu christianity gan O try torí láéláé ni ó máa rò òun ò wọ ọ̀nà tó wọ bà kúrò yóò máa rò ó ní báyìí la ṣe gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú christian táwa rí tó súnmọ́ kó jẹ́ pé ilé ìta bá bá sọ̀rọ̀ tútù yóò gba ẹ̀sìn ó tún change ó tún bá sọ̀rọ̀ tútù yà tó bá rẹ̀ tó bá di mùsùlùmí wà wà lè jẹun náà mo lis ten sí ọ̀rọ̀ dáàdi wa tó bí wa àti ẹnìkan wọn jọ ń sọ̀rọ̀ ibo lẹni náà Or as of one, if you enter paradise, if you accept Islam like this, now paradise, so me, eh? paradise. That is, yes, enjoyment full inside paradise. There is nothing where you want where you no go get inside paradise. Oh, I believe okay. Any allergy? Any now? Shady day there. Tell me to my shady. Tell me to my Igbo, Igbo. ó ní ṣe ṣọ́ọ̀bù ń bẹ ẹnu àlìjá náà ṣọ́ọ̀bù tàbí ń tajà ẹ̀rùn pé ṣọ́ọ̀bù ní gbogbo rẹ̀ ó ní aláàjì chéèdì déèdì à yẹn pé nínú àlìjá náà ṣáwọn ó tún rí ṣọ́ọ̀bù tajà dáàdì ní bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù wà ń bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù wà ní àlìjá náà ó ní ẹ̀ bí tó tóbi ju ètò orí lọ wọ́n ní ṣọ́ọ̀bù àlìjá náà ò tí rú ẹ̀ nígbà táwa kú bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe sí mi mi gbọ́ kuraani mi gbọ́ àyà kuraani àbí hadith tìrì tó sọ pé ṣọ́ọ̀bù ti ń tajà ta ni ó ra ọjà rẹ. mo ṣàwárí yẹn á ní dáàdi kí ló dé fi sọ pé wà ní ṣe ti rí àyà tó sọ pé wà ní tí ni ó ra ta ni ó ní wọ́n wá mú àyà kan wá fún mi ṣé kí n ka àyà yẹn wọ́n ní ọlọ́run sọ pé làhóm fi há máyà ṣàó wàládé iná àmàjì. gbogbo ohun tí yẹn bá fẹ́ ní òrìnà àlìjáná tí nǹkan bá ti wù ọ́ báyìí ó rí tí nǹkan bá ti wù ọ́ ó gẹ̀ẹ́sì ẹ̀ ní àlìjáná wọ́n ní táwọn rò ní pé ah, tó bá ṣe pé ṣéèdì ló wù ọ́ tó bá dé inú àlìjáná yóò fún ẹ ó ní ọlọ́run tún wá ní wọ́n ní ọlọ́run ní wàhálà dẹ́yìnà mazid àtúnṣe àlékún tẹ́ bá rò yẹn tó bá rò kó fẹ́ kàn báyìí wá gẹ̀ẹ́tẹ̀ àti tó dáa ju tó fẹ́ yẹn lọ ntí rí rúṣì lálẹ́ àfi lẹ́nu jẹ́ mẹ́ta ìtí kàánú àwọn àfa àwọn asọ̀rọ̀ rẹ̀ ṣe kàn ṣòro wọ́n bí wọ́n léèrè pé kí lẹ tún fẹ́ kọ́lọ́run ṣe fún yín náà ó ní tíra kìtìrà pọ̀ káwọn mọ kàtìrà náà ṣe ń kàtìrà láyé káwọn tún mọ kàtìrà ọ̀rọ̀ ọlọ́run radis káwọn mọ tún kà lọ́rùn àwọn fẹ́ bẹ́ẹ̀ tó ti di nǹkan gbádùn fáwọn láyé onínú àlìjánà gbogbo nǹkan tó ní kálukú bá fẹ́ ní òrì o tó bá ti ń wù ọ́ báyìí ó ti rí nìyẹn kò dàbí táyé tó ṣẹ̀ mọ́ ẹ lé kókà ti wù ọ́ ni kókà ti wù ọ́ tó bá ti wù ọ́ báyìí kí ló wù ẹ̀yìn Eh? Software. a? ebi bákan náà. Ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́ náà. fi ha máa máa nà fi ha. Ọlọ́run ní in tí ó máa jẹ́ ní gbogbo tó bá wù wọ́n gbà tí wọ́n bá ẹ̀. Tí ẹ kìí sì ṣe pé yóò máa lé e. ṣe wo fídíò Venza twenty twenty one bòdè Venza Toyota Venza twenty twenty one tẹ báwo yóò wù yìí. ẹ ti wo fídíò Highlander 2021 twenty one bòdè ẹ ti wo méjèèjì mo ti wo méjèèjì o. mo láìkí mọ́tò pọ̀ mi sọ pé màá tún yóò tún wù mí ní àlùjánnà o kí wọ́n lè fi àbúná ṣe táwọn ọmọ máa ń bọ̀ sí. ṣùgbọ́n lọ́n sọ fún wa gbogbo tó bá ń wù wá pátá nínú àlùjánnà tá a bá ti dá àlùjánnà báyìí ní tó bá ti wù ọ́ báyìí lórí. gbogbo tó dààmú dààmú láyé tó rí un mọ́ tún sọ ọ̀run nu mọ́ fẹ́ bọ́ sọ̀run nu èèyàn dààmú láyé ó ṣe wàhálà ó wá sọ ọ̀run nù ẹni kó ti pòfo ti ra òfo a gbọ́dọ̀ sọ ọ̀run nù gbogbo tí ẹ bá ń wá lọ́run ni ó rí tó bá ti wà lìjánà báyìí ṣèkálì kí ló wè owó dọ́là pásítálì kí ni obìnrin pàǹgẹ àwọn obìnrin àlìjánà ọlọ́run ròyìn wọn fún wa púpọ̀ jù àtàwọn ìyàwó wa kí lọ́lọ́run bó sọ wọ́n dà nínú àlìjánà ẹlẹ́yin ju ẹgẹ́ tó jẹ́ pé gbogbo àsìkò tí èèyàn bá súnmọ́ obìnrin rẹ̀ báyìí múndíá ni ó máa bá múndíá ni ó máa bá yàwó ẹ̀ kò ní ní bùkátà sí àwọn wá wá bí àwọn sisters tó ṣe tán union ọ̀tún yẹn ó ní níbi gbogbo yẹn àwọn yẹn ti perfect. Ah less than that less than that tọ́lọ̀ ọmọ sì bá wa tọ́jú lọ́nà ṣe jẹ́ pé a gbọ́dọ̀ jìnnà sẹ́bọ kí gbogbo àwọn nǹkan yìí kó lè tẹ̀ wá lọ́wọ́ ẹ̀yin ẹ̀wù ṣe sí ẹ̀ àti ìgbésí ayé ẹlẹ́bọ sẹ́nìkan wà tó jẹ́ ọlọ́bùn àti olóòórùn tó ẹlẹ́bọ ni àbẹ́ẹ̀mọ̀fẹ́ ẹlẹ́bọ a máa rùn ni òwe tá à ń sọ pé kí nǹkan mú akóṣe fónífóní kò sí fónífóní fẹ́lẹ́ bọ̀ kò sí fónífóní kankan fẹ́lẹ́ bọ̀ ìyẹn gan ti tó kí ìkórìíra ẹbọ wà lọ́kàn mùsùlùmí tí àwọn tó ń rùn yìí ẹlẹ́lẹ́bọ kan tí ò rùn wọn tí wọ́n máa ń wẹ̀ ètò wọ́n máa fi ń para tí wọ́n ń gbé mu ń kọ́ oríṣiríṣi nǹkan òórùn káwọn àlìjànú wọn lè máa tẹ̀lé wọn ṣé nǹkan kan wà tá a ṣe ní Islam tó ní ṣe pé ká so ìmọ́tótó ni ó wẹ̀ ó gbogbo ó wá wẹ̀ lọ́fẹ̀ẹ́ ó wẹ̀ ní ọjọ́ ọ̀ràn yẹn ó fẹ́ ọkọ̀ ó wẹ̀ ní ọjọ́ ó máa sọ sára ó fẹ́ ọkọ̀ àmọ́ ń ṣiṣẹ́ oko látijọ́ Monday ní òkè oko yóò jẹ́ tó bá dijọ́ ìmọ̀ ó wẹ̀ kankan lọ́ràn yẹn ẹ̀sìn ìmọ́tótó ní Islam sí tí ó yẹ kí ọlọ́pọlọ kankan jẹ́ ju mùsùlùmí lọ. ìtẹ̀bá ti tó jókòó tẹ bọ ọpọlọ ẹ̀kú díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni ọ̀bùn súnmọ́ ọ̀bùn ìjẹ́ ọ̀bùn ó súnmọ́ wọn gá ṣe sí wọn nìyẹn ọlọ́run kò yà wá yá ẹ bọ̀ àwọn kan tí ó máa lé mùsùlùmí tí ó máa jẹ́ ká kórìíra àwọn kan yìí ọ̀ràn lọ́bùn ọ̀bùn kiri yóò náà jìnnà sí wọn ní ọ̀bùn o lẹ́nu jẹ́ mẹ́ta yìí màá fi yẹn kásẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ à ń bọ̀ láti fẹ̀ àwa wà ní mọ́tò èmi àti ìyá mi àwa rí kiri yóò kan obìnrin ní mọ́ tó ṣe sáré bọ́ọ̀lẹ̀ ní mọ́tò ẹ̀ sì yóò ṣe pàǹpà bí gẹ́lígẹ́lí báyìí ó sì ń tọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò bẹ̀ àwọn ọkùnrin ń kọjá bẹ̀ tí ń wò látọ̀tọ̀ ní yóò tiẹ̀ ní tìjú ní mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá dẹ́rẹ́bà ẹ̀rù káwọn dẹ́rẹ́bà míì gan ti ya mi mọ sí dẹ́rẹ́bà sọ ní èrò pítọ̀ ti tán lára kó bá a mọ́ra báyọ̀ kó sínú mọ́tò ní kó wá ń fọwọ́ nu ra mú ní àná. Hmm. àbá sunasuna ṣe mú báyìí asumanoti kiriyó tọ̀sẹ̀ bọ́ burú jù bẹ́ẹ̀ lọ abala oògùn fún tó ṣe pé ìtọ̀ ni ó fi kó ìtọ̀ ajá ìtọ̀ nàjàsá ọlọ́run kó ya ẹ̀bọ ọlọ́run kó ya ẹ̀bọ ọlọ́run kó ṣe wá mùsùlùmí òdodo gbogbo ìgbà tá a pàdé ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ àti ìmánì kó ṣe fún wa ká fi pàdé rẹ o ọlọ́run ṣe lẹ́nu tí ó kórìíra ẹbọ àti àwọn èèyàn ẹbọ ọlọ́run ṣe lẹ́nu tí ó kórìíra ẹbọ àti ìṣesí ẹbọ tiwálẹ̀ tí ó kórìíra ẹbọ àti àwọn ọ̀rẹ́ ẹbọ àti àwa àti àwọn ọmọ wa àti àwọn ọmọdọ́mọ wa o mo jẹ́ kí kankan nu wọn súnmọ́ ẹbọ o mo jẹ́ kí ẹbọ ó súnmọ́ wọn o bóyá ní súnmọ́ ni àbí píníkì dìnnà ni gbé wa jìnnà sẹ́bọ oríjì wa o oríjì wa o yorùbá dẹ́dà wa o wa o subhanakallahu wa